ẹ káàmà padà sórí ètò yìí ètò wa alehikima mo rò pé ẹ ń gbádùn bàbá fatala sí imam kamil muhammad awal garu tí wọ́n yẹn nàná ọ̀rọ̀ fún wa nípa ọ̀rọ̀ àràfá látàárọ̀ ọlọmọsàbà san lẹsàn rẹ ọlànà muhammad ọdọ ọlọ́run iléeṣẹ́ tó wá sọ nígbọ̀wọ́ abala tí ẹ ń wò tí a mọ̀ sí abala sautul akhyar àwọn náà ní iléeṣẹ́ garutech nigeria limited tí wọ́n kalẹ̀ sí number twenty akérèmí street nílùú kẹjà níbẹ̀ ní iléeṣẹ́ garutech wà pẹ̀lú ògbó ọlọ́run tó kù lórí ètò lẹ́nìí a sọ nọ́mbà tẹ̀lé pé iléeṣẹ́ garutech sí àti nǹkan tí wọ́n ń ṣe ní iléeṣẹ́ wọn baba hmm. abala kejì tá a wà yìí mo wá fẹ́ ká fìyẹn yan dú ọ̀rọ̀ ẹran iléyà ẹran iléyà hmm. kí là ń pè lẹ́ran iléyà àwọn wo ló yẹ kó pẹran iléyà irú ẹran wo là á fi pa iléyà láàrin ìṣẹ́jú tá a ní ká sáré yanjú ẹ̀. Hmm, masha allah ẹ eléyìí òun ló kan ọ̀pọ̀lọpọ̀ ẹni tó wà nílé mo fẹ́ bó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń gbáradì lórí pápẹ̀ràn yìí náà kò fẹ́ yé wọn àmọ́ ká kọ́ wò báyìí pé ẹran léyà ni gbogbo wa la mọ ìtàn tó so papọ̀ mọ́ ṣùgbọ́n torí àsìkò àní lè gba ọ̀nà bẹ̀rùn ẹran léyà òun náà ni ẹran tó ṣe pé gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó sì ti mature tó wá ní kápá àti ra ẹran àwọn ló tọ́ sí láti fi ra ẹran láti fi pa iléyá ẹni pé àṣà táwọn ọmọdé àgbà èmi ò tí wọlé yá èmi ò tí wọlé yá lọ́pọ̀lọpọ̀ ló mọ̀ bó lèèyàn ti wá wọlé yá hmm. ìgbà lèèyàn wọlé yá kò sígbà téèyàn ò lè wọlé yá lópin ìgbà tó bá ti wà nínú àwọn pé mùsùlùmí ni hmm. ọmọlúàbí ni hmm. ìlàkàyè ń bẹ fún un ó sì máa ṣú ọ ó sì tún ní ohun tí ó fi ṣe ó wọlé yá náà nù amẹ́lòmí ọ̀pọ̀lọpọ̀ eh, eh, di dandan kò gbọ́dọ̀ mí ìsẹ̀ lọ́dún eh, kan ìpayà ìwà ní tẹ̀lé mi pé ah ṣéǹjì ń bẹ lọ́dún ìlú tó tí ń bá wa lówó lọ́dún tó ń bọ̀ nǹkan kì í ṣe pé dandan ni pé kò sí kò ṣẹ̀ṣẹ̀ bí pé àwa pa lọ́dún ìwà lọ́dún tó ń bọ̀ ìṣéǹjì wa sáfẹ́rẹ́ mm. làwa pa rárá kó ní kálukú kọ́ lọ mú payà yìí ń kú o mm. èyí tó kọ̀ tún la ìbọ́ lọ́n bá bọ̀ náà láṣìírí tó wá pé payà pé ah tí n bá ti bẹ̀rẹ̀ ó di dandan kò gbọdọ̀ já mọ́ òun bẹ́ẹ̀ kọ́ hmm. ra tọdún yìí hmm. kò gbalada ẹlòmíràn nígbà tí mọ́kà dé ni rárá rárá bẹ́ẹ̀ kọ́ hmm. mọ́kà kan ni wọ́n fi ń dìtámì rẹ̀ bọ́lọ̀ bá ti fún ọ lágbára bẹ́ẹ̀ òun ni irú àwọn ẹran wo la wá fi paléyà ìran ẹran mẹ́rin náà ni ìyẹn ni pé tajusul adiyya min arba asnaf min al ayawan al ibl wọlganam wọlmaas ibilu òun náà ni ràkúnmí hmm. ó wọléyá ara ń tà hmm. fi parán léyá ni wọlbakar màálù hmm. ó wọléyá àfi ń pa léyá ni wọlganam àgbò ó wọléyá wọlmaas àti ogun ogunfe àbí òbúkọ. ọ̀rọ̀ tẹ́sán ní sọ́takùrọ̀ àwọn kan máa ń pòwe kan wà ní ọlọ́run mo lówó wọlé ya mọ̀lú wọlé ya ó wọlé ya wàláì mọ̀lú wọlé ya tọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí àtakọ àtabo wọn náà tún ni hmm. pé kò dìgbà tó bá ṣe àgbo oníwo gàgàrà ó bá ṣe àgùntàn náà ni ó ya <laughs> bó ṣe òbúkọ ni ó ya bó ṣe ewúrẹ́ rẹ̀ náà ni ó ya màálù akọ màálù abo bẹ́ẹ̀ náà ni àmọ́ bó ṣe wá rí yìí tó ń ti bẹ́ẹ̀ náà kì í kàn ṣe pé a ẹran kan mọ́lẹ̀ hmm tó bá ṣe pé bíi màálùú ni ó kéré parí ó gbọ́dọ̀ ti pé bíi ọmọ ọdún méjì tó bá ṣe pé ràkúnmí ni ó gbọ́dọ̀ pọ́ ọdún márùn kó tó di pé wọlé yá tó bá ṣe pé àgùntàn àbágbò ni àbẹ́wúrẹ́ ọdún kan ti tó oṣù méjìlá àwọn ẹran náà ti bẹ̀rẹ̀ sí ní di hmm. nǹkan tá a lè pa fún ẹran hmm. iléyá hmm. gbogbo àwọn eléyìí ni nǹkan tí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ nípa ẹ̀ tọ̀ ṣùgbọ́n ògúnfe ewúrẹ́ Agbo àbágùntàn èèyàn kan ní máa ń pa ẹyọ kan ṣẹwárí màálù àti ràkúnmí wọn a mọ èèyàn a mọ pawọ́ pọ̀ èèyàn kan náà lè pátágbára bẹ́ẹ̀ bá wà àmọ́ èèyàn bíi méje lè pawọ́ pọ̀ láti dára màálù kan kí wọ́n fi ṣe ẹran iléyá gbogbo náà sì ní ládàá pé wọ́n pa ẹran iléyá àwọn ọ̀nà tá a wá wí yìí náà wọ́n gbọ́dọ̀ tún ní pé wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹran tó lálàáfíà tó yẹ pé àwọn òròyìn kan kò gbọdọ̀ sí pẹ̀lú wọn. gẹ́gẹ́ bí àpẹẹrẹ láàyè jùsù ọ̀mùyá ẹran tó fọ́ lójú àìfipa àìfipa iléyà tí ò lójú méjèèjì afọ́jú ẹran àìfipa ẹran wọ̀l àrùjá èyí tó ṣe pé amúkun ni ẹsẹ̀ mẹ́rin la mọ̀tẹ́ran ní hmm. tí ẹ wá jẹ́ mẹ́ta mẹ́ta ẹsẹ̀ kan ti kán dànù ẹ̀kan ti kán àìfirú ẹ̀ paléyà hmm. bákan náà àwòrán èyí tó ṣe pé ojú kan ló ní èyí tí ò lójú rárá ni tàkọ́kọ́ hmm. òkò lójú rárá ni àmì tó bá tó jẹ́ pé ojú kan ló ní òun náà wọ́ bí bá ń wẹ̀gbẹ́ bí kìnnì kò lè wẹ̀gbẹ́ hmm. tó eh, bẹ́ẹ̀ náà. èyí náà wọlé yá bẹ́ẹ̀ náà ni èyí tó jẹ́ sí pé alajfa èyí tó jẹ́ pé ẹran tó jẹ́ pé kò ní kò lọ́pọlọ hmm. kò ní mú dánpẹ́ lọ́pọlọ kò sí fún un pé bóyá bí ẹran tó ti òun náà lè máa ṣe bí agán nìkan bí gbègbólugi gbègbólugi dìgbòlugi ẹran òun náà wọlé ya hmm. gbogbo àwọn eléyìí tá a bá ti sọ àwọn ẹran tí a fi wọlé ya ó ti clear hmm. èyí tá a pa torí pé Ọlọ́run bá fún ara rẹ̀ kò ní láyàná làlọ́hù òun láyàná làlọ́hà lùhùmùhà wàládìmọ́ òhà wàlákẹ́yàná lùhù taqwa minkum. Hmm. torí pé Ọlọ́run ọba kò ń ṣe pé títóbi ẹran yìí hmm. ló fẹ́ lọ àbí àbípàtà pátá lásán pé ẹran tọ́lọ́run rèé hmm. ṣe wọ́n pé nínú àṣà Yorùbá àwọn kèfèrí wọn ni wọ́n ń ṣèpèsè hmm. gbogbo tó yẹ kọ́ mi èèyàn jẹ kó fi sanra wọn wá gbé wọn gbé lọ sí oríta fẹ́nìkan láti jẹ Ọlọ́run ò béèrè irú ẹran bẹ́ẹ̀ pé ká gbé wá fóun kò ń jẹ wọládìí mọ́ òhá ẹ̀jẹ̀ ẹran ọlọ́run ò ní mu wọlá kí n yànnà lóhùn tẹ́kọ̀ọ́ àmọ́ pàyà ọlọ́run tẹ́ fi pa ẹran tẹ́ fi pa ẹran léyà òun lọ́lọ́run fẹ́ lò. Allahu akbar. àìwá wò lẹ káwá la fẹ́ wo quality ẹran pé ah, ẹran tó le jà jù ah, ní last ẹran mi ni champion hmm. yìí òun ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ léyà ẹran rẹ ni champion champion ló tún wá wá lónìí náà tó bá jẹ́ pé ó ti nú àníyàn láti máa fẹ́ràn jà kó tó dijọ́ ọdún àbí kan tó pẹran láàrin níjọ́ ọdún táwọn ẹlòmíín wọ́n gbé ẹ̀mí ẹran gbóná buhaya nígbà táwọn àgbàlagbà bá lọ sí ìdì àwọn ọmọ ti fi ẹran jà wọ́n ti lálà sí ẹ̀mí wọn kó tó di pé dé gbogbo báyìí kò lẹ́tọ̀ọ́ nínú Islam à ń fìyà jẹ wọn à ń fara ni wọn ní. pé idha dhabhtum fa ahsinu dhabhatan. bàbá wa fẹ́ pa àwọn ẹran tá a wá wì àfi kéèyàn ó pa wọ́n ní pípa dáadáa torí pé ẹni tó tó ra ẹran léyà tó bá mẹran pa òun ló fi ń dà jù kó pa nǹkan rẹ̀. Hmm. tí ò bá wá jẹ́ pé kò mọ̀ pa yóò wá yan èèyàn tí ó pa ẹ mọ̀ pé àwọn àfáà kan ti mú oníṣẹ́ ń jọ ọdún bẹ́ẹ̀ ní jọ ọdún ó ti rọ́ọ̀bù ó ti pọ́n bẹ́ẹ̀lẹ̀ bá kalẹ̀ báyìí sí láti ilé kan sí ilé kan ni yóò wá gba mẹ̀ẹ́dúnbù jọ ìwọ tó o bá lẹ́ran ìwọ ni kó o pa nǹkan rẹ tó o bá mọ̀ ń pa ah, rẹ̀ hmm. tó o bá wá mọ̀ ń pa rẹ̀ o lè ní kí wọ́n pa ṣùgbọ́n kí wọ́n no present níbẹ̀ kó ṣojú rẹ̀ báyìí kó má ṣe pé ńgbà àfáà àwọn ẹran tó wà lẹ́kùnlé ni ẹ ọ̀bẹ tí wọ́n sì fi pa yìí kó mọ̀ jẹ́ tí ó kó nira bá ẹran tí ó fi mọ wá jẹ́ tó mú kó jẹ́ tó mú tó ṣe pé hmm. lọ́wọ́ kan báyìí ìkejì báyìí ara rẹ̀ ó ti lọ náà nù ni kó mọ̀ jẹ́ tí wọ́n mọ̀ fìyà jẹ tí wọ́n máa fẹ́ ẹran kíní gbó lọ́rùn títí títí títí hmm. tẹ́ bá fẹ́ pa ẹran ẹ pa lọ́nà tó dáa hmm. lára àwọn ihsan tó yẹ ká ṣe sí àwọn ẹranko náà nìyẹn ẹlòmíì tó bá pẹran àbí tó bá fẹ́ pa nǹkan ẹlẹ́mìí ẹ̀rọ bá wọn máa ń yí ẹran lọ́rùn ni. bàbá hmm. tá a bá fẹ́ pẹran ni torí fáǹfààní ẹni tó wà nílé ẹlòmíì láyà ó sì lè pa àmọ́ kò mọ̀ tí ó wì kò mọ̀ tí ó wì kí pa. sẹ́rí iṣẹ́ yẹn ò wí ká pé èèyàn wà mọ́ kéwú rárá bisimilayi Allahu akbaru Hmm. ó ti tó wá ṣe pé tó máa ní wọn pé ẹ aza minka alamu eh, eh. gbogbo yìí ti ó ti gùn jù bisimilayi alahu akbar ọlọmọsàjáre yín pé bàbá ọlànàbí lọ́dọ̀ ọlọwọ ọlọlẹgbẹ wo náà lẹsí ti rí yẹn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ wò wá lé wẹ ọmọ mùsùlùmí ẹ má fẹ́ràn jà o ẹ dákun tó lọ ẹ má dààmú àlàáfíà àwọn ẹran yìí kó tó di pé wọn pa wọn fúnlé ya wọn bá sì pa wọn náà ẹ̀yin tẹ́ fẹ́ pa náà fúnra yín ni kẹ́ pa nǹkan yín tẹ́ ẹ bá lè pa ẹ pa àwọn afáàkùn ọba yín pa ẹmẹ ẹ jẹkọbẹ tẹfẹ fi mú tẹfẹ fi pa kó mu dáadáa Ọlọ́run ọgbàdo ẹnì kọ̀ọ̀kan wọn láǹdà Muhammad ọdọ Ọlọ́run àwọn tó sọ nígbà wà abala tí ẹ ń wò yìí àwọn náà ní iléeṣẹ́ Garu Technologies Nigeria Limited tí wọn kọlẹ sí number twenty Akínrẹ̀mí Street gbogbo ẹ̀yin ohun tí ẹ ń lo mọ́tò abẹ́yìn mechanic tẹ fẹ́ ra ẹ̀rọ ìgbàlódé tí wọ́n fi ń yẹ ṣàyẹ̀wò ní ti ń ṣe mọ́tò ẹ lọ sí iléeṣẹ́ Garu Tech gbogbo ẹ wà ń bẹ̀ bíbá ẹ̀yin tẹ̀ ń ṣe wheel balancing ẹ lọ sí iléeṣẹ́ Garu Tech aláìmẹ́ta wheel balance tẹ́ ẹ bá fẹ́ ṣe gbogbo ohun tí wọ́n fi ń ṣiṣẹ́ yẹn ń bẹ nílé iṣẹ́ wọn wọ́n á tà á fún yín wọ́n á tún kọ́ yín bẹ́ẹ̀ tí máa lò ó kódà wọ́n bá bàjẹ́ wọn tó bá yín tún ṣe gbogbo ẹ̀ ní bẹ nílé iṣẹ́ Garotech Nigeria Limited fáńfààní ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pélé iṣẹ́ Garotech ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánu yìí zero eight zero twenty three nineteen zero six zero six zero eight zero two three one nine zero six zero six tàbí kẹ́ ẹ lọ wọ́n lórí wẹ́bsáìtì wọn www.garutech.net inshallah pẹ̀lú ògo ọlọ́run inshallah tẹ́ bá ti lọ sórí àwọn kòtà wíì gbogbo àlàyé lórí iṣẹ́ iléeṣẹ́ Garutech gbogbo ilẹ̀ tó ń bá pàdé ọlọ́run ó gbàdúrà nìkan kan wọn lánàá Muhammad lọ́dọ̀ lọ́wọ́ àárọ̀ sókè lọ́wọ́ nísìn àwọn àbọ̀ sí abala àṣekágbá lórí ètò tá a pè ní ìmọ̀lọ́ládínì ọgbọ́n ògbé ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa bá wa kálọ.